ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹrìndínlógójì ó kà báyìí. Élì sì di arúgbó gidigidi ó sì gbọ́ gbogbo èyí tí àwọn ọmọ rẹ̀ ṣe sí gbogbo Ísírẹ́lì àti bí wọ́n ti máa ń bá àwọn ọmọbìnrin sùn tí wọ́n máa ń péjọ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ ó sì wí fún wọn pé kí ni ó ti rí èyí ti rí tí èmi fi ń gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ sí yín nítorí tí èmi ń gbọ́ iṣẹ́ búburú yín láti ọ̀dọ̀ gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ọmọ mi, nítorí kì í ṣe ìròyìn rere èmi gbọ́. Ẹ̀yin mú ènìyàn Ọlọ́run dẹ́ṣẹ̀. Bí ẹnìkan bá ṣẹ̀ sí ẹnì kejì, onídàájọ́ yóò ṣe ìdájọ́ rẹ̀. Ṣùgbọ́n bí ẹnìkan bá ṣẹ̀ sí Olúwa, ta ni yóò bẹ̀bẹ̀ fún? Wọn kò sì fi etí sí ohùn baba wọn, nítorí tí Olúwa ń fẹ́ pa wọ́n ọmọ náà sámúẹ́lì ń dàgbà ó sì rí ojú rere lọ́dọ̀ olúwa àti ènìyàn pẹ̀lú ènìyàn ọlọ́run kan tọ éèlì wá ó sì wí fún un pé báyìí ni olúwa wí èmi fi ara mi hàn ní gbangba fún ilé bàbá rẹ nígbà tí wọ́n ń bẹ ní jìbìtì nínú ilé Fáráò èmi sì yàn án kúrò láàrin gbogbo ẹ̀yà Ísírẹ́lì láti jẹ́ àlùfáà mi láti rú ẹbọ lórí pẹpẹ mi láti fi tùràrí jóná láti wọ éfódù níwájú mi èmi sì fi gbogbo ẹbọ tí ọmọ ísírẹ́lì máa ń fi iná sun fún ìdílé bàbá rẹ èé ha ṣe tí ẹ̀yin fi tàpá sí ẹbọ àti ọrẹ mi tí mo pàṣẹ ní ibùjókòó mi ìwọ sì bu ọlá fún àwọn ọmọ rẹ jù mí lọ tí ẹ sì fi gbogbo àṣàyàn ẹbọ ísírẹ́lì àwọn ènìyàn mi mú ara yín sanra nítorí náà olúwa ọlọ́run ísírẹ́lì wí èmi ti wí ní tòótọ́ pé ilé rẹ àti ilé baba rẹ yóò máa rìn níwájú mi títí ṣùgbọ́n nísinsìnyí olúwa wí pé kí a má rí àwọn tí ó bu ọlá fún mi ni èmi yóò bu ọlá fún àti àwọn tí kò kà mí sí ni a ó sì ṣe aláìkàsí kíyèsí àwọn ọjọ́ ń bọ̀ tí èmi ó gé agbára rẹ kúrò àti agbára baba rẹ tí kì yóò sí arúgbó kan nínú ilé rẹ ìwọ yóò rí wàhálà ti àgọ́ nínú gbogbo ọlá tí ọlọ́run yóò fi fún ísírẹ́lì kì yóò sí arúgbó kan nínú ilé rẹ láéláé ọkùnrin tí ó jẹ́ tìrẹ tí èmi kì yóò gé kúrò ní ibi pẹpẹ mi ni a ó dá sí láti sọkún yọ lójú àti láti banújẹ́ ṣùgbọ́n gbogbo irú ọmọ ilé rẹ ni a ó fi idà pa ní ààbọ̀ ọjọ́ wọn kí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọkùnrin rẹ méjèèjì ófínì àti fíníásì yóò jẹ́ àmì fún ọ àwọn méjèèjì yóò kú ní ọjọ́ kan náà èmi yóò dìde fún ara mi láti gbé àlùfáà olódodo dìde fún ara mi ẹni tí yóò ṣe gẹ́gẹ́ bí ohun tí ó wà ní ọkàn mi àti inú mi èmi yóò fi ẹsẹ̀ ilé rẹ̀ múlẹ̀ gbọ̀ngbọ̀n òun yóò sì ṣe òjíṣẹ́ níwájú ẹni òróró mi ní ọjọ́ gbogbo nígbà náà olúkúlùkù ẹnikẹ́ni tí ó bá kù ní ìdílé yín yóò jáde wá yóò sì forí balẹ̀ níwájú rẹ̀ nítorí ẹyọ fàdákà àti nítorí èépá àkàrà àti ẹ̀bẹ̀ pé jọ̀wọ́ yàn mí sí ọ̀kan nínú iṣẹ́ àwọn àlùfáà kí èmi kí ó lè máa rí oúnjẹ jẹ. fi etí sí ìkìlọ̀ ní àkókò tí a kà nípa rẹ̀ yìí àwọn ọmọ Élì ti dàgbà tí wọ́n ti ní ìyàwó ṣùgbọ́n ìwà búburú wà ní ọwọ wọn bíi èyí tí a tún kà lónìí ẹsẹ kejìlélógún kò ṣeé ṣe fún élì láti nà wọn ní àkókò yìí òun ganan ti di arúgbó síbẹ ó ṣe ojúṣe rẹ láti bá wọn wí ẹsẹ kẹtàlélógún sí ìkarùndínlọgbọn nínú ilé kan náà tí wọn ti wá sámúẹlì jẹ ọmọ rere ẹsẹ kẹrìndínlọgbọn àsọtẹlẹ tí a kà ní ẹsẹ kẹtàdínlọgbọn sí ìkẹrìndínlógójì yẹ kí ó ta ìdílé élíjí kúrò nínú oorun wọn ṣùgbọn wọn tún tẹsíwájú nínú ìwà wọn ajá tí yóò sọnù kì í gbọ fèrè ọdẹ bí àwa náà ṣe ń ka ọrọ ọlọrun tí a sì ń gbọ ìkìlọ rẹ ǹjẹ à ń mú lò ǹjẹ́ à ń ṣe àtúnṣe ayé wa fún ìrònú ka ẹsẹ̀ ọgbọ̀n apá